ẹ ti mọ̀ ṣe mọ style tó ń pè ní foreplay. ah èmi kò sí style tẹ̀mí ọ̀fọ̀kàn sí mm-hmm. bẹ́ẹ̀ ṣe ń wò mí mo máa ń ṣe kangaroo mo máa ń ṣe sixty nine standing mo ti máa ṣe eh, touch your toe mo lè lọ ṣe pick something behind the tv kò sì sí bómi ìṣẹ́fẹ́ bá yàn mú nǹkan lẹ́yìn tv tí ò ní náà di ẹ̀yìn òṣùbò lèmi bá ṣubú látẹ̀yìn ní pákó. mo yẹ kí mo jẹ ìgbín. ẹ ń jẹ ìgbín. ìgbín tẹ́lẹ̀ máa ń là báyìí màá jẹ ògbónú màá sá sí mi lẹ́yìn tútù kan máa bá mi ẹ máa yọ nìyẹn tí bá jẹ tán ah. iná ni mí. tẹ́lẹ̀ gbogbo ń tẹ́ àròyìn ara yín gba ti ṣe lèmi náà ti ṣe rí mo ti jẹ́ ìgbín débi pé ìfọ́tí ni wọ́n fi ń yọrun kó ní ẹ̀yìn mi ẹ̀yìn kẹ́sì máa wo tí n bá ní kí n ròyìn ara mi fún yín ẹ̀rù ọba yín o mm. ah, àgbáwo lèmi náà ti fi ń jiyàn ìdín dòdò mo ti rásù àbúrò yín rí gbogbo àti má fẹ́ mú àbúrò yín báyìí tí wọ́n sọ pé mo ti bó ṣe lóun ya wèrè tó ó lè bẹ̀rẹ̀ sí ní pariwo asap asap asap asap asap.